الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله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 ìṣẹ̀lẹ̀ òṣìṣẹ́ oúnjẹ ṣì wà nígbà tó yìn jẹ nígbà yẹn kí ni òfin lórí asúra ọ̀ràn yẹn ni òfin rẹ̀ náà ló dèjì Ramadan kó tó di pé Ramadan wá dọ̀ràn yẹn ìgbà tí Ramadan wá di ọ̀ràn yẹn tán òṣìṣẹ́ lọ́sọ̀kọ̀ bá wà lé wa láti sẹ́gbẹ̀ sẹ́gbẹ̀ wọn ní àṣúra ó ti di sínú náà lè wà lórí. ìwáṣẹ̀ yẹn nìkan Allah subhanahu wa ta'ala nínú tí ó fi lọ́lẹ̀ nínú ẹ̀sìn fún àwọn àjọ rẹ̀ jọ kúrò tán ju òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. Ó ní wípé mukhalafatu ghayr ká yapa sí ojúmọ̀nà àwọn ẹni ìṣíwájú níṣẹ́sí. Allah subhanahu wa ta'ala sọ pé kọ́sọ̀ fún wa pé ṣẹ̀kú ìdírekún. wani ya ce torí pé mantushin fahadi fọwọ́ ní ẹni tó bá ń kọ́ṣe àwọn kan ara wọn ni lọ́sùmánà wọ̀já alá ọ̀tíṣẹ́ aláṣẹ wọ́n gba ọjọ́ kẹfà ṣéjọ́ kẹwàá nìkan làwọn ń gbà gba ọjọ́ kẹfà sọ̀rọ̀ fòmùlẹ̀ tí mo bá mí gba ọjọ́ kẹfà.

lọ́rọ̀ fi pín lóríṣiríṣi ẹni tí ò bá rí jọ́ kẹsàn-án gbà ó gba ẹjọ́ kọ̀ọ̀kànlá jẹ ẹni tí ó bá lè gba ẹjọ́ kẹsàn-án ẹjọ́ kẹwàá àti ẹjọ́ kẹjẹlá ẹjọ́ kọ̀ọ̀kànlá fàásì olódàjú pàápàá jùlọ ṣe àgbọ̀nà ti bá ṣe kàbàtì ọ̀bá rẹ̀ ọ̀làrà kẹwàá sẹ́wọ̀n wọ́n ti kankan mo yé wa wípé níbi òǹkà àdéṣì á ní garanti pé ọ̀kan nínú rẹ̀ ó sàbọ̀ sí ọjọ́ tí wọ́n fẹ́ ká gbà ẹ̀ tó jẹ́ pé ó jẹ́ ọjọ́ àṣùrọ̀ àjọkọ̀ náà agbọ́dọ̀ yapa sí ti. àwọn tí wọ́n ń bọ̀ níwájú lẹ́yìn àwọn ní ṣíwájú tí wọ́n ń ṣe lójú ẹ̀nà ẹ̀sìn àgbọ̀dọ̀jọ́ wọn nínú kọ́ìdà nínú ẹ̀sìn wa nǹkan wa títí wọn ọ̀yà máa sọ̀rọ̀ àwọn. ilé ẹ̀kọ́ ńlá náà ní tí a gbọ́dọ̀ kọ́ nínú gbogbo àwọn ìṣẹ̀lẹ̀. شنا محمد صلى الله عليه وسلم كفى بقوم الضلال يرغب أما جعله نبي إليه إلى ما جاء غير إلى غيره ìṣìnàní máa ṣẹlẹ̀ sí àwọn ìjọ tí wọ́n bá ń jẹ́ ẹ̀rá àti tẹ̀lé nǹkan tí ànábì ní wá fáwọn kàyàtọ̀ sí jọ tí wọ́n wá ń gbé tí ó jẹ́ tí wọ́n kalẹ̀ tí wọ́n tẹ̀lé débi wípé ọ̀kan nínú àwọn sàbẹ̀ ni rọ̀dẹ́lá ánìwá ìjìmáyé Umar bin Khattab rọ̀dẹ́lá ánìwá kò sí jákè tó ó mú nínú àwọn tíra alẹ́ kitab ó ń yẹ̀ wò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam léèrè lọ́wọ́ rẹ̀ mahaba kí lélẹ́yìí ó ní ṣe àlékún màlẹ́ kí ló jíṣẹ́ náà náà sọ́lá kí ló sọ. ó ní amúdáháwàmù àdá yàtọ̀ ọ̀pọ̀ sọ wà nínú àwọn tí ń ṣe iyèméjì lórí tá a gbé wà ní ọmọ ọ̀pọ̀. tí musa kan bá wà láyé kò ní mórí bọ́ àti kó tẹ̀lé tọ́nà kí wọ́n ní. tó túmọ̀ sí pé kí ni tí Allah subhanahu wa ta'ala tó fún òṣìṣẹ́ náà fún àlọ́sọ́lá ó ti pa gbogbo tí ń bọ̀ lẹ́yìn ó ti parẹ́ ẹni tí wọ́n bá kó òṣìṣẹ́ náà fún èèyàn wá lè rí déédéé ṣe ìgbésí ayé rẹ̀ níbi ìgbàgbọ́ àfi tó bá kó náà fún àlọ́sọ́lá gbọ́ látara gbígba òṣìṣẹ́ náà fún àlọ́sọ́lá gbọ́ ni ó fi fún àwọn ànábì yòókù ní ìwọ ọmọ àtẹ̀tọ́ wọn tẹ́ ikú fún wọn. torí mùsùlùmí tí ọba gba ọ̀kan ṣoṣo nínú àwọn ànábì tó ti kọjá lọ tí ọba gbàgbọ́ kí ló ṣẹlẹ̀ sọ ó ti já fún ó ti kẹfẹ́. torí pé kí ni kí ló bá rẹ́ra sọ láàánú fẹ́ràn kú bẹ́ẹ̀ ní àhàdì gbẹ̀ngún ààyà ọ̀kan sọ́tọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe àsàlátù bẹ́ẹ̀ náà kí ẹ máa ṣe àsàlátù wọn ẹ má gbé gbogbo ní ọ̀kan kalẹ̀ sọ̀rọ̀ bá ara mi rà ẹlẹ́gbẹ̀tọ̀ nínú àwọn ẹ̀kọ́ ni ta gbọ́dọ̀ tẹ̀lé ṣé mẹ́ta tẹ́síkì sí náà mọ̀já àdé sí náà jẹ́ ní èèyàn pa láti tẹ̀lé òfin ọ̀rọ̀ adé kejì tàkìkì tẹ̀rẹ̀ ṣe wà ẹ̀kíláàsì ní yẹ̀dídà kílẹ̀ kẹta ó ní ìfi òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lá ṣe àríkọ́ṣe torí pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe láyé wọ́n gbọ́dọ̀ pé wọ́n méjì. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله yálà lórí ẹ̀sìn tàbí àgbọ̀ǹkà ká ṣe ní ìwọ̀n tó wọ̀n. أخصاهم سفاكم ويخالفنا ورمينا وجهكم نعم هنا يا شيخ نعم السلام عليكم السلام عليكم أسو سبع أسو أسو نعم àwọn tí a wà ní igun sáfù yẹn ká gbìyànjú láti bá wa tó Iná láti tó sáfò. Láti ọ̀dọ̀ àwọn ìyá wa náà ká ṣe bákan náà, kí a jẹ́ kí kókó sẹ́wà kí ó dojúkọ àwọn kí èjìká ó kọra bákan náà. Ẹ bá wo àwọn sáfò ìwé àwọn tó dára.

الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله خلص وفاكم وترفع رسول الخلل الله ẹgbẹ́sẹ̀ fẹ́ ọmọ ajọ́ ẹ̀gbọ́n wa ti mẹ́rin ẹ̀gbọ́n wa ti mẹ́rin. الله أكبر سمع الله من حمده الله أكبر عشرة سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمدا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله اللهم صل على محمد وسلم وآله وصحبه السلام عليكم ورحمة الله وبركاته kí ọlọ́run kí ó gbà kò fi àgbà kẹsàn kọ́lọ̀n jẹ́ aṣọ́pọ̀ rẹ̀ láyé gbogbo bí wọ́n ṣe bá wọ́n sọ kọ́lọ̀n a ní ìnáwó ìdásítọ́lọ́ méjì kalma ọmọ ìyá ké gbàǹjarè wá pé ká ràn wọ́n lọ́wọ́ wọ́n kó ẹjọ́ náà ó pọ̀ díẹ̀ tó gbogbo bí sí owó ọmọ náà ìrànlọ́wọ́ jamal náà ni wọ́n sáwábà kí ọlọ́run kó dákun kó ràn gbogbo wa náà lọ́wọ́ lẹ́yìn ọ̀hún náà ni sísọ bí láti àwa náà níbi ní inú mọ́ṣáláṣí bí so a kí gbàjarè wá bá ìjẹmọ́ náà pé kẹ bá wa ṣe alápàntètè kí ọlọ́run bá kódà kó bá dá sí ọ̀rọ̀ nìkọ̀ọ̀kan náà ní ti dáadáa kí ọlọ́run kó fi ọ̀pọ̀rọ̀pọ̀ fún wa nìkọ̀ọ̀kan fi sàbẹ̀ ìdìbà. Inshallah ọ̀rọ̀ ti mọ́gbọ́rọ̀ lórí kan tún ní mítìn tí wọ́n là ní mítìn torí ọba bá yọ sí á jẹ́ kí ẹ gbọ́ ẹ̀dàkùn owó láńlá ní kí ẹ fi sí inú òkè yẹn bákan náà lọ́dọ̀ àwọn ìyàwó náà ọlọ́run ó fi oore ńláńlá tí ó fi rọ́pò fún wa tí ó lọ́mọ kó san nǹkan kan wá lọ́sàn-án rẹ̀ tí ó bá kọ́ mọ́ lọ́kẹ́ra tí ìṣẹ́gbé ìlú wa. في سبيل الله في سبيل الله gbogbo àwọn náà ta kírun lókè yányá lọ́hùn ẹbá dá ti ọlọ́run ọba kọ́lọ̀ kó dá sí tẹnu kọ̀ọ̀kan fi ọ̀pọ̀ في سبيل الله في سبيل الله في سبيل الله gbogbo ẹni tí ọlọ́run bá fún kó dákùn kó bùn wá kó bùn wá ní owó tí ó pọ̀ owó láńlá kọ́lọ́run kó fi èyí tó tóbi jù bẹ́ẹ̀ lọ kò fi rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan wa lójá kọmọ láfẹ́ra tí ìṣọ́bí ìlà tí ìṣọ́bí ìlà في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله في سبيل الله Mangkalu kalau cuma itu

في سبيل الله Ọlọ́run kí ó san ìpọ̀kan Thank you. في سبيل الله جزاكم الله خير Você me manda aqui. É o meu. Vamos mudar esse dedo aí, Lúcio. Olha aí. Vamos. Manda Vamos eu tenho uma. Vamos ver de mais meio como.

Thank you. Thank you.

Láàrùn àwọn àìsà. Thank you. Thank you.

Okay. Thank you nínú ìpínlẹ̀ nípa ìrìsí ṣọ́ọ̀tì kìíní kan wà mẹ́ẹ̀ tó jẹ́ tòde àpọ̀ tòde àpọ̀ àrí ìdàgbàlápọ̀ ọlọ́wà náà ṣẹ́ṣẹ́ kiri ogun ẹ̀mí rẹ̀ kí ni kí n jù kí ni ní ètò mi. níbo lẹ ti rí tòde lòdì. ètò ètò ìwò náà. ibo lẹ wà. inú fóònù mi yà. ẹ fóònù tèmi ní fóònù lẹ fẹ́ jù sí àná. ẹ bẹ́ẹ̀. ẹ mo rí tòde akọ sí àwọn ní ìpìlì ẹ lè fi bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n jù ní ìmọ̀. ọ ní tòde ní tòde ní kódà nílé yìí. ẹ lọ kódà yẹn kọ pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ nínú ti last week to start it àti síbi mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀mí ìṣẹ́jú ọdún òlè tún ráyè mẹ́rin ẹ̀ẹ́ kó eh, ṣe karùn-ún ọ̀dẹ́ akọ̀mọ̀ rí nẹ́ẹ̀mù ẹ̀ bàbá tó kọ́ wò wọ́n tó wà jọ ni àbí ẹ̀mí kọ́lẹ̀ ẹ̀ ẹ̀ Àbọ̀ dáàbò yẹ kí ní kò kódà gan. Report from ọdún wa ọkùnrin mẹ́rin. Nkin mímọ̀ tí wọ́n sáà ní kí ló bá tiẹ̀ pọ̀ ìṣá oṣù kọ́ ọkọ̀ ọ̀dọ̀ ìjẹ́ ṣe ti di fún wa. No, tọ́tọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adò. Kí ló kọ́ kí ló mú mi? Iṣẹ́ tó láti jẹ́ ìdúró láti ṣọwọ́ ọ̀rẹ́ mi ò ní tó ìdájọ́ ní kó ní sùúrù dáadáa ní ọ̀rọ̀. Lágbọ́ wà lùbáńkà tó fún mi. Dábàjọ́ tó ń sáré láńkà tó kù sí ara ìtàn. Ekele ga lórí náà lọ. Ẹ bá gbé kìlọ̀. Ẹ bá gbé kìlọ̀ ṣe má gbè lórí ní tó rẹ̀ pọ̀ ṣí ló kọjá fẹ́ ta lórí. àyíkú sọ̀rọ̀ àwọn kẹ́ẹ̀tì gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ̀rọ̀ ìgbà tó mẹ́tìlá ń ṣe lọ́wọ́ lọ́rọ̀ wọn ti gbàgbọ́. àwọn náà ń wílé wọn kó pẹ́ẹ́nù àtọ̀ pẹ̀lú fóònù ìṣòwò ní ìṣòwò ẹ̀dá ìjọba ẹ̀padà ẹ̀padà sẹ́ẹ̀bà fẹ́ kó tún bá bò mí lọ kó tún ṣe tẹ̀lé ẹ̀hẹ́ kó tún ṣe tẹ̀lé. Ojú tó fẹ́ gba ilé ìfọ̀ báyìí. Ẹ bọ́ tí wọ́n lọ ní bàbá tó kú bàtà kú tán. Ó ń dúró báyìí. Ó máa dùn tó pa ó sì ń lọ. Ó tó ó sì ń lọ. Ẹ bọ̀ tẹ̀ ilé àná ẹgbà sí south ọláyọ màtúbù adẹyọ amúrabì peter ìmúlùwàkù ọdẹ ẹkọ ìrọ so nígbà tí ìfún ní ọ̀dà mi bá kúrò tí wọ́n yé ẹ̀rọ ayẹyẹ alẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kan. ó máa ń sọ fún un. bí ìwà dájú bẹ́ẹ̀ kò ní ṣe ìjọba fún ìlànà. Ọ̀yà kó or Sunday. Okay, that Kọ̀dọ̀ ìsẹ̀mù, ó kọ́dọ̀ ìsẹ̀mù wá sẹ́lẹ̀ sẹ́mù. Ẹ bẹ́ẹ̀ kí n dìkọ̀. Sẹ́mù tí ìrìn ni ẹ̀sìn náà nìkan. Èyí tí mi ń sọ ọ̀tọ̀. Ókè. Báyọ̀ máa ṣe báyìí. A lè má ní. ok Eleven. Three thousand. So, which is sure, June 17, 11, 2000. Ẹ wá fún ní kìíní náà, nítorí ìwà náà. Mọ̀árọ̀, bàbá ní tàtún lẹ́yìn, lábẹ́ ọ̀ká lọ tàtún Ó lè wà lẹ́yìn. Fourteen, fourteen, thirty-five kí náà sọ̀rọ̀ mi lọ. ló bá gbọ́ ẹ́ ń wọ̀. ìyá rẹ̀ mọ̀ bí mo ló fẹ́ mọ́ àpànù ó bẹ̀rẹ̀ kó orin kan lẹ́wà nígbà tí èmi ojú orí ibú ní ẹ̀ àwọn náà wá dà síbi wọn ni ó tẹ̀ ń bá gbọ́ dáadáa kí n tó. Thank you ẹgbẹ́ kan ní ìgbàkẹ́jì. kí lẹ́kṣẹ̀ ní lára kí ni topic lecture kẹ́yìn general lecture general ẹ̀mí general ọ̀yà àbùmùsùn. Thank you.

Àwọn náà wà láti ṣe Yeah, I'll, okay. Then, open. No, it's okay. No ẹ má má má má mi wá ìtọ́tà. ẹ pàṣẹ sílẹ̀ sí i. wàá dé wàá dé kó orúgbó. sáàbù ẹsẹ̀ pẹ̀lú àbí ọ̀pàṣẹ wọn wà lórí wọn. o ṣe wàá jíṣẹ́. ẹ lọ gbé wẹ́pàṣẹ ìfẹ́lẹ́ tọ́wọ́ wẹ́pàṣẹ wọ́n ti lọ́wọ́ wẹ́pàṣẹ wọ́n fẹ́ tí wọ́n ti máa fi rẹ̀. Kódà, ẹ̀jẹ̀ pa ẹni. Bẹ́ẹ̀ni. Ẹ́. Bọ́lá ń jẹ́ kí ẹni tọ́lá ń pa. Ọ̀pọ̀lọpọ̀ ọdún tọ́lá ń kàn mí. Ní ibi tó lẹ́nu ọ̀pọ̀ sí ìgbọ́ ọ̀nà ìgbà tí ó ti ní ìgbà láta ní ìgbà tí ó lára sí ìwà lẹ́yìn.

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا لو من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم يا الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا الناس اتقوا ربكم خلق من